وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أيها الإخوة الأعزاء أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n bá ọba tó sọ wá di òní tí ń ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kọ́ kan ìkejìdín ní ọgbọ̀n nínú Ramadan títí ọdún tá wà yìí adúpẹ́ fún ọlọ́wọ́n bá Allah ọba tó sọ wá di dédé àkókò yìí abi Allah subhanahu wa ta'ala. èyí tó kù tí Ramadan ó délẹ̀ náà kọ́lọ̀ ní ọkàn àtagbára láti lè rí iṣẹ́ olóorí ṣe àbí Allah subhanahu wa ta'ala dáadáa nínú ètò tó kù nínú oṣù Ramadan ọdún yìí Muhammad ọba náà láti jẹ́kẹ̀ ọlọ́mbà ní sàlékún tí a nẹ́bí wọ́n ní sàlékún ọlá rẹ̀ bá ní kí àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo olùtọ́jọ́ náà lọ́bí tí ó fi di alkiyama lónìí bí ìdí láì sàárà a sọ tafsir lẹ́nu rọ̀ tí ó fi di ọdún tí ń bọ̀ insha Allah ta'ala lábẹ́ bẹ́ẹ̀ aka tó àyà dị àyà kà méjì nínú Suratul Baqara ìdí antubo àyà ti àtidánudó ń jẹta ó náà ni àyà kọkàndínní ọgọ́ta ó lé verse 259 òun náà ni àtìdákẹ́ níbi tí ìkánná àwọn ẹ̀dá ọlọ́run nínú ẹrú ọlọ́run tó ti ń ṣe ma bóò ní ọlọ́run ọba aláà báwo ni ó ṣe jí tó ti dòkú ilé tó ti dá táwọn tí ń bẹ́ńbẹ̀ tẹ́tì di ẹ̀lọ́màn bá níyà eégún tó ti jú báwo lọ́lọ́run ṣe kán wá gbé irú àwọn kaba ìdíje báwo ní òṣè sọ wọ́n dá láàyè tọ́lọ́run bá aláwọ̀ àdúgbò ṣe tó hàn án pé ọba alágbára lọ́lọ́run ọlọ́run fi kó ṣe tó hàn án ọlọ́njẹ́ kọ́ di òkú ní ti sọ̀rọ̀ lórí ọgọ́rùn ọdún ọlọ́run tó sọ́dá láyé padà ọlọ́run ń rí pé ó ti lọ́gọ́rùn ọdún bí ó wà hàn tálákùnrin ti padà sọ pé òun ti wá ọba tó lágbára lórí gbogbo nǹkan ni tí ó sì tí ò ní dá lára ó ní Allah ọtọ́ máa wọn nǹkan míì wá tá a tẹ̀lẹ̀ yọ ọ̀rọ̀ yìí náà ṣẹ̀ṣẹ̀ tó ti tẹ̀lẹ̀ ṣáájú nínú ẹ̀mí ọ̀rọ̀ tá a sọ ibnu ọba dára fún pẹ̀lú kọ́kàn sí ilẹ̀kùn ilẹ̀kùn ẹ̀fán àgbáyé àwọn ẹ̀fán ọlọ́nkàn sí lẹ́kùn kan lẹ̀fún káwọn ẹ̀fán kan gbájú lẹ́kùn kan jáde àwọn ẹ̀fán tó yàn nínú ìṣẹ́pẹ́sáìdì fún àwọn tí rí dọ̀fù sniper ọ̀ràn wọ́n sílé ọ̀ràn wọn ọlọ́ọ̀bà aláà ọba alájú ara ni áyà tó tẹ̀lé áyà yìí ọlọ́ọ̀bá fẹ́ bá sọ̀rọ̀ ń bẹ̀ nípa Nabiyullahi Ibrahim alayhi tó náà tó tún fẹ́ fi màkúnmà ọ fẹ́ fi àmàdájú kọ́ látọ̀dọ̀ Allah nípa tí bó máa jí òkú dìde jama'a tabara wọn annabi ọlọ́run tí wọ́n fẹ́ lámàdájú nípa bọ́lọ̀n tí ma jókòó tabara ẹni tí ó rò bẹ́ẹ̀ ní ìsìn sọ ìpé kò ní bá lójì ákàrí fàáró ẹni bẹ́ẹ̀ sínú alùkùnrin àná gbọ́n bá ní Ísírẹ́lì tí wọ́n pa ẹnìkan láàrin wọn ọlọ́run wá fẹ́ jí wọ́n wá ń ṣèwádìí pé ta ló pa ẹni ẹnú ìdíkù ò lè dìde kọ́ wá sọ pé ní báyìí ló pa òun ti mà páwọn bá ní Ísírẹ́lì alápàtọ́pọ̀ ni a ọlọ́run afẹ́bí tí jókòó dìde àwọn ìka nínú ọ̀nà ọlọ́run afẹ́ jókòó dìde ọlọ́run ká pa màálù kan wá yọ bá ṣe ara kálára rẹ̀ kan wá fi na òkú yìí tó bá ti fi na òkú sí yóò sì ṣe ń tọ́pa yóò sì padà ọlọ́run kàzáríkà yuhyi Allahul mauta wa yuriikum ayatihi la'allakum ta'qilun ọlọ́run báyìí ni Allah subhanahu wa ta'ala ìtẹ́ máa jí òkú rìdè ọlọ́run fa àwọn àmì rẹ̀ hàn alayhi salam lòun náà tún béèrè lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí Nabiyullah Musa alayhi salam bó ti gbé lọ́dọ̀ ọlọ́run pé èrè ọlọ́run jẹ́ rí ọ mo fẹ́ rí ọ ọlọ́run ni ò lè rí mi ò lè rí mi walakin inzur ila al-jabal fa in istaqarra makanahu fasawfa tarani ọlọ́run ni wo òkè ó ní owó oró lè rí èyí èmi ó wo òkè ó sókè bá ti fọ́ a lè gba rírì mi dúó tó lè rárá gbà ọ̀tọ́ fọ̀tàrà ọ̀nì ajẹ́pọ̀ orí mi ọ̀lámà tajalla rabbuka rabbuhu ìlújábálí jàádáwó dẹ́kẹ̀m tajalla rabbul jabal tọ́lọ́n kàfíra rẹ̀ ha òkè ọlọ́n kàfíra ha ja'alahu dakka òkè ti di ó ti di ó di ìyẹ̀fun òkè di ó di powder dẹ́kàn ó di nǹkan tí wọ́n lọ lúlúlú mọ́tàbá dákú

Only we believe in what we can see Only ní sin is believing ṣe ẹ̀kọ́ ìgbọ́ àwọn kanu sin is believing we believe in what we can see and it's all if sin is, believe, is believing as a claim can you see your brain do you believe you are having brain so onílàkàì tó ọba ní sóorí tánbà lọ orí èèyàn ọpọlọ wọn mú jáde kìí ti brain àbí sílàkà wọn mú jáde kìí sánkàlì ánkàlì kọ wọn mú jáde sẹ̀fíhù ọ̀dọ̀yọ̀ ìbẹ́sáì tánbà lọ orí ti ẹ̀ náà ọpọlọ mẹ́mẹ́ àbí òsìnlẹ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ táǹkọ̀ lọ́pọlọ ọwà bí abẹ́ òsìnlẹ̀ tó pé ṣùgbọ́n àtúlù ní òsìnlẹ̀ làákàyàn òsìnlẹ̀ wọ́n kì í rí lẹ́gbẹ́bẹ́ yóò lè rí ẹ̀mí arúwà gbogbo tí mí inú lọ́kàn àbí kọ́dà tó kú lọ́kàn tó yẹ̀ náà láyá rẹ̀ wọ́n bọ́ káàbí òní lọ́kàn rẹ̀ tí wọ́n rẹ̀ mí òun ní rí bí ọ̀rọ̀ rẹ̀ ó náà a jẹ́ pé nítọ́ bá ti gbàkọ́ ọlọ́pọlọ láìrí ọpọlọ a jẹ́ Allah subhanahu wa ọba tí ń subhanahu wa ta'ala ọba lágbára ni Allah ọlọ́ni wa idh qala Ibrahim rabbi arini أعوذ وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل ثم اجعل على كل جبل منهن جزءا ثم دعهن ياتينك سعيا واعلم ان الله عزيز حكيم قالوا وإذ قال موسى إبراهيم وإذ قال إبراهيم nígbà tí Ibrahim sọ pé rọ́bì èrè ọlọ́run bá mi rọ́bì ọlọ́run bá mi bó ti tún ó ní ní èrè ọlọ́run káàkiri ọlọ́run ni kí ni ọjẹ́ rọ́bù yọ́jẹ́ rọ́bù rọ́bù mọ̀ rọ́bì ẹ̀rùpọ̀ pàtẹ́ sọ́rọ̀ wọ́n pa yá rẹ̀ yá olùmọ̀tẹ̀kẹ̀lì yá ẹni bí ń sọ̀rọ̀ wàlkẹ́sọ̀rọ̀tú dẹ̀lílàtún aláìhà kẹ́sọ̀rọ̀ tí bá ń gbà ló jẹ́ àmà pé kí ni ó yá wà mẹ́ta parí inni qarib òjìbù dáwọ́ tẹ̀dá ìdáàdà ààni ó rí pé nínú gba kẹsọ̀rọ̀ àrí ìdáàdà ààni irú ẹni lẹ́mí ààyà tọ́nà bá sọ pé wà máa kọlọ́tò jìnnà wọ́n ní ìta ilẹ̀ liya'budun liya'budun kí nínú gbà kẹsọ̀rọ̀ kí wọ́n lè máa sìn ní kílé kí wọ́n lè máa jọ́sìn ọ̀fún kíkẹ́ kí wọ́n lè máa jọ́sìn ẹ̀sẹ̀ pọ̀tẹ́ lè máa sìn kí wọ́n lè máa sìn ní ó ní ẹ̀mí tí wọ́n bẹ̀m̀bẹ̀dà náà ò lè rí wọ́n ti mú kó mẹ́ ṣùgbọ́n wọ́n pàpẹẹrẹ lélẹ̀ kí làpẹẹrẹ oníkíní kẹsọ̀rọ̀ torí pàtẹ́ tí wó lè máa jọ́ nínú ìyàn ní sílẹ̀ rárá àbínú ìyàn wà bẹ́ẹ̀ ni kò ní sílẹ̀ lórí pé yá abúdúwòní ẹ́ fẹ́ilọ́n min al-af'al al-khamsa mansubun fil mudari wa alamatu nasbihi mansubun bil lam at-ta'lil li lam lubun nasb wa abdufun nun pé annahu min al-af'ali al-khamsa lóbi bọ́ba ti wá rí núùnù ń bẹ̀ a jẹ́ pé láàmù ti ṣiṣẹ́ wọ́n ti pa núùnù núùnù rẹ̀ ní tọ́wà mẹ́rin èmi ni ètò wá yà ní wọ́n máa pè núùnù ẹni kí ni o núùnù lè kọ́ ọ̀yà ní onírọ̀bì ọlọ́run ọba mi olúwa mi bá ti tún ni fi hàn mí ọlọ́run fi hàn mí káífà tó yí mọ́ta bó ṣe máa jí òkú dìde ọlọ́run bó ṣe máa jí òkú dìde hàn mí ọlọ́run ni awalam tó mi Ibrahim so nígbàgbọ́ mi so àwọn ọmọ tó sọ jẹ́ fún mi ọ̀gbọ́lọ́wà ìgbàgbọ́ sí láàrẹ mẹ́ni awalam tí ó mìn kọ́ọ̀lá bala ó ní bala mọ̀gbọ́lọ́wà gbọ́ awalam tọ́sáájú à tọ́sáájú lọ́dí ánsọ̀ jẹ́ kí ni ó bala bí tí wọ́n ní isn't it isn't it kí no kí lánsà isn't it yes yes is no níbi isn't it yes is what no if you say yes you are saying no isn't it it is tó bá yes you are saying no so you yíwa tẹ́ẹ̀tọ́ máa fi rúnkà bá bẹ̀rẹ̀ aláìsá awalan aláìsá kazali tọ́bẹ̀lì ní naam kò rí bẹ́ẹ̀ lọ́nkọ̀ tó yé olùkọ́ máa kọ́ lẹ́kọ́ aláìsá kazali kan naam ọ̀sá sí rọ́lẹ̀ bá ìtumọ̀ rẹ̀ àríkò ní bala bẹ́ẹ̀ tó ó ní bala kò ní nàm tó bá ní nàm ìtúnrẹ́ ní ìgbọ́lọ̀ ọ̀gbọ́n ni àwọn nàm tó mìn tó nígbàgbọ́ nàm mìn nígbàgbọ́ tó yẹ àwọn nàm tó mìn tó nígbàgbọ́ bàlà mo nígbàgbọ́ kí ló dé tí mo fi wá ń béèrè kí ló dé tí mo fi ń béèrè tí mo ń béèrè àbíwọ̀ Ibrahim kí ló dé tó fi ń béèrè Ibrahim wá ní wàláàkì tí mo fi ń béèrè ní pé ìyá tó ma iná kọlùbí mo fẹ́ kọ́kàn ní ó tún balẹ̀ sí tọ́mà ní ìrà ìfọ̀kànbalẹ̀ ní ẹ̀ láti yọ mo tó ma iná yá ayíyá tó ha nafsul mo tó ma kéde mútì mo tó ma iná lè tọ́ tẹ́bá ní mútì ma iná fáà lẹ́sọ́jọ́ ẹ́ tamu ana tamu ànà eléyìí ní kí ni ọmọ ànà kí tí ma tamu ana ẹlọ ní dìṣẹ́nàrí ìyá tó ma iná kọlùgbì mo fẹ́ kọ́kàn ní oṣù balẹ̀ sí àwọn ọ̀làmọ́ ní kí tí Ibrahim tó fi sáfẹ́ ọfẹ́ kọ́kàn ní oṣù balẹ̀ sí torí pé Ibrahim ò yọ lọ àborí kò sì gbọ́rọ̀ rẹ̀ tààrà àbọ̀ngbọ́n ọkàtà mọ̀ pé nǹkankan kọ̀ntúrò nǹkankan ti ń gáìdì o wọ́n jù sínú ọ̀nà ọjáde àwọn kan wọ́n kọjá lára rẹ̀ wọ́n yádọ̀ rẹ̀ ó sí alálejò wọ́n ní àwọn ọ̀jọ́un tí àwọn kìí jẹun ẹjọ́ ń ní àwọn ọ̀rán sí àwọn lóṣù ìjọ lóṣù a sì lọ pa wọ́n rẹ̀ dáwọn ọlọ́mọ́ra wọn mọ̀lẹ́kàlà iná rúsùlù rọ́bìk òjíṣẹ́ ọlọ́run rẹ̀ làwá tánrán sáwọn àlú ọfọ́rọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ pé òun yàtọ̀ sẹ́lòmí ó ní tó mẹ́lòmí ọ̀má ó ní liyọ̀tùmọ̀ iná kọlù mo fẹ́ kọ́kàn mi ó tó balẹ̀ sí ni ọlọ́run tọ̀tọ̀ bá rí bẹ́ẹ̀ torípọ́nà ọba aláà ọba lagba ọlọ́run lágbàá kọ́sọ́ fún pé o lè máa bá ma máa bá ṣe máa yìí ẹ̀dá ọlọ́run lágbàá kọ́sọ́ bẹ́ẹ̀ tí Ibrahim ò sí gbà ọlọ́run olùkọ́ tó wá sàlàyé wọ́n ní ọ̀gá ọ̀fẹ́kẹ́ tọ́kẹ́ ní ìyàtàrà yìí wọ́n ní sẹ́kọ̀ọ́ yíọ náà ni ó ti yé mi ọ̀fẹ́ kó yé mi sí i olùkọ́yàn ní sọ pé mọ̀wé sáìn nígbà òtí yí ẹ̀ torí pẹ́lú omi ń bẹ tẹ́ ẹ bá sàlàyé ṣe fún lẹ́ẹ̀kan ó lè má gbàgbé ẹ̀kọ́ ọmọ láìláì kẹ́ẹ̀kẹ́ tún sàlàyé fún lẹ́ẹ̀kan sí yóò ní kàlá ó ti kílẹ̀ kọ́lá kọ́mọ́ gbéwèé mọ́ òtí tọ́tọ́ ẹ̀bá ilé hẹ́nà rẹ̀ lálàyé tó bùkátà lásìkò yẹn ó lè máa struggle of life lórí mọ́ ẹ̀lẹ̀kẹ̀ ẹ̀kọ́ mi lè tọ́nà ọba kọ wa ọ̀nà ìgbẹ́ni ẹ̀sọ́n ládúrí tá a ti fún ọ àrùbá àtàn mínà tọ́yìrì ẹyẹ mẹ́rin àwọn ìrìnlẹ̀mẹ́ wọ́n ní ẹyẹ ìtọ́nà bá ń sọ fún ni pé ẹyẹ ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin ọlọ́run ni ó àrùbá àtàtù yúrí sọ́bà ó ní àrùbá mínà tọ́yìrì mẹ́rin nínú àwọn ẹyẹ yáà ni ẹyẹ ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin ọyẹyẹ dúdú ẹyẹ funfun ẹyẹ pupa àti ẹyẹ àbáwọn ẹyẹ sílẹ̀rẹ̀ àwọn yàtọ̀ ẹyẹ òdèrè ẹyẹlé ẹyẹlé ẹyẹ òdèrè ẹyẹ àpá ẹyẹ àparò ẹyẹ mẹ́rin tí wọ́n papọ̀ fàṣúrù húnnà ilẹ̀ ọ̀rọ̀ ìlọ mú wọn fàdùmọ́m húnnà ilẹ̀ wá dí wọn mara rẹ̀ láì mọ́ àwọn ẹyẹ mẹ́rin wá tí wọ́n kàrà rẹ̀ láì fọwọ́ dí wọn mara wà lọ pa wọn dú wọn mọ́ àwọn ẹyẹ ọlọ́ni fasọ̀rọ̀ ó nà ilé ìkì dì wọn mára tó mọ̀ jẹ́ alájábà lè mìíràn ọ̀nà tó mọ̀ jẹ́ alákùnrin jábà lè mìíràn ọ̀nà jù bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí àwọn ìlànà wọ́n ní ìjáàzù mẹ́mẹ́ kí ni mẹ́mẹ́ o ìjáàzù ìjáàzù ó ní kí ìtumọ̀ ọ̀rọ̀ gùjọ̀rọ̀ lọ kí túnmọ̀ ọ̀rọ̀ ó ṣe kí ni ó kógún jọ̀rọ̀ lọ nínú àwọn ìjáàzì kùránì nù èyí tí wọ́n kọ́ sọ ní ìjáàzì àbí èyí tí wọ́n sọ ní ìsinmi kí ni ó ìjáàzì kùránì àwọn ìntí al tó fi jẹ́ great challenge fáwọn èèyàn láàrín kọ́ délédé lárúbáwá gan dídà àwọn fi bá wọn sí ilé òdòdó oríyàn ilé ẹ̀kọ́ náà Al-Qur'an ju ọ̀rọ̀ lọ ọlọ́run bìrán mára tó mọ̀ jẹ́ alájábalẹ̀ kúlù jábalẹ̀ mi ó ná jùsàn wá fi jùsù kọ̀ọ̀kan sí òkè kọ̀ọ̀kan tó ni ti lọ pa bó bá ti dè wọ́n mára tán pa àwọn ẹyẹ wakọ̀ tá àwọn nà gé wọn kélekèlé gé àwọn ẹyẹ kélekèlé mú wọn papọ̀ lọ wọn pọ̀ àpèjúwe irú rẹ̀ irú ọ̀rọ̀ tàà ní ó ní ìjáàzì ọkọ̀ náà lùkùnrin ẹgbẹ́ má pèjú ìkan wa irú ẹ̀ bẹ níbi ọ̀rọ̀ tọ́lọ́mà ní ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر بلو باسر أول روني طو ومن كان منكم مريضا أن تبجى لأرنوه أو على سفر حبيب بلاجه فعدة من أيام أخر قضى ولا وجمعي لن رمضان إجازة من البيت كن إجازة كان يصف ìjáàsùn mẹ́mẹ́nà ẹ̀mà subhanallah ẹ̀yọ ọmọ ilé kí àwọn afáàkọ̀ àwọn arìnkìláàbí àwọn afáàkọ̀ náà ọ̀rọ̀ ń ti pọ̀jù ọ̀rọ̀ ẹgbẹ́ ìsọ́ ti pọ̀jù awa ala safarin àbí fa min ayyamin ukhra ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ń dẹ̀sán tí wọ́n sọ ní fa tí ẹ̀ bá sáré tí ọba sínú sáàni bá tàní bàbá sáàni a ní ọmọ kó sí àwẹ̀ ni ọlọ́run ní gbàwẹ̀ padà sáàtọ̀ pé ń gbà tí ó ti tráfù yẹn kọ́ wá gbà rẹ̀ padà ó ní mi ìjọ òun ọlọ́run ní pé tó bá ti tráfù kọ́ jáwò kọ́ sàwẹ̀ ní àǹtì ọlọ́run ní ìjáàzù bẹ́ ń bi ọ̀rọ̀ yẹn kí ni ìjáàzù wọ́n ta àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀tọ́nà bọ̀ sọ ó náà ní kí ni ó fa ápútọ́rọ̀ tó wá sínú tí ó gbà rẹ̀ sóyé ẹ̀yàn wọn lè kí hmm, ó ìjáàzù làwọn pè kí làwọn fa aftọrọ tọwa sinu tí ó gbà ọ̀rẹ̀ fa iddatun min ayyamin ukhar kọlọ ta àwọn àwẹ̀ padà láwọn nǹkan àwọn ọjọ́ tó ìgbà ọ̀rẹ̀ kọ́lọ̀ ta láwọn ọjọ́ míì lẹ́yìn àwẹ̀ sóyé ìjáàzù ọlọ́ba nà wa rẹ̀ ọwà pa àwọn ẹyẹ pọ̀ ثم جعل على كل جبل منهن جزءا ọwọ́ alọ pín wọn kélekèle sórí gbogbo àwọn òkè ilẹ̀ lágbègbè rẹ̀ sókè mẹ́rin ni kò túmọ̀ kókè mẹ́rin aláàkólè jábàlẹ̀ gbogbo òkè tí mẹ́rin tó wà jùzàn kò fi díẹ̀ díẹ̀ bẹ̀ ìpín díẹ̀ díẹ̀ kò fi bẹ̀ ọlọ́ni tó mọ̀ bí ọ̀hún gbọ́ba tẹ̀lé ìtàn ó jẹ́ ọ̀hún náà wá pè àwọn mẹ́rẹ̀ rẹ̀ ẹyẹ apárò ẹyẹ àkókò àbí ẹmọ́bìnrin ẹyẹ òdèrè ẹyẹ ẹyẹlé ẹyẹ àká ọlọ́ni yá kí náà àì mùsùlùmí ha ọmọ ẹ̀rí ọmọ sáyẹrẹ wọ́n ma sáyẹrẹ wa wà bọ̀ nìkan wà ọlọ́ ẹ̀kọ́ yàtì náà sáyà sọ́bà ilé tàn wọ́n ma sáyẹrẹ bọ̀ ẹ wá wọ́n sí ní kò máa yẹ rẹ kò di tọ́bá tí wọ́n bọ̀ àbọ̀ ìyẹn túnmọ̀ sí kankan bẹ̀ wa gbogbo wa tọ́gbẹ́ tọ́bá dárò kìí ama ó ní gbogbo ara yóò ọmọ wa ní ni anábì sára ìfún gbogbo bí ló ọ̀sáré tí ó kẹ́yàn jóná fún òní jóná ìtì wọ́n lọ ní gbogbo ẹkú ọmọ wá kí járkìyà àtàrà tó ti jóná àti tó ti yẹ pẹ̀ àti tí kan ti jẹ́ wọ́n kà máa wá ara kan sí ní bọ́sára ẹlòmí ọlọ́ ní wọ́n kà sáà kájà ṣe ẹsámọ̀ pé kọ́lọ̀bọ́ kọ́ sí àánú ẹni kọ̀ọ̀kan wa kọ́ padà sí àìkò tó bára nì sáàrẹ ẹni kan ti lú mọ́tẹ̀lú ní tí wọ́n ti kápọ̀ kódà ń gbà mí wù sí ẹ̀yẹ́ ẹ̀rì kankan wọ́n ah, ni àwọn sáàmọ̀ pé eérú lásán àwọn gbogbo ara kó tó ajá two identical twins tẹ́yìn ìdá wọn mọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ti yàtọ̀ ọlọ́ọ̀bà lọ́sùnmọ́ máa tààlà ọba tó dáwà ó dáwà tàà yàtọ̀ àpapọ̀ gbogbo ara àti tó láyé ìbá àti kòtò láyé ẹ́ nínú ọ̀nà nínú àrà tọ́nà àwọn aláwọ̀ wa ẹ̀kọ́ kàmù àwọn àlàkà wa bàdáyì lábẹ́rẹ́ bá a ti pọ̀ tó láyé tom prince tó mi bá ṣe kúlé papọ̀ mọ́ sí ẹ̀ kí wọ́n á ní à ah, eh, ó ti àwọn àjọ ti àbúrò Ibrahim báyìí ah, kò lè jọra wọn láíláí abàdìyàn tá yóò fi parẹ́ kò lè jọra wọn tọ́mọ ìyá méjì ò lè jọra wọn ìtayé kẹ̀lé ò lè jọra wọn ọ̀tọ̀ ọ̀tọ̀ ni kò sí wọ́n ti lè jọra wọn tó ọlọ́ọ̀bá ló ṣe bẹ́ẹ̀ kẹ́nìkan wọn ní ẹ eh, bóòdọ̀ ọlọ́run ti wá gbéyàn dìde à ọlọ́run tó sí ọba yìí àti bí ọdí òun lè ọgbọ́n tó lọ́wọ́ sọ́nà alkùnrin ọlọ́run bá ní ọlọ́run bá ní àyà yìí huwa ahwanu alayhi sanati ayam la khalqu as-samawati là ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni àwọn èèyàn máa ní bọ́ọ̀lọ̀ ti dá wọn á ah, bọ́ọ̀lọ̀ lọ́sí ẹgbẹ́ àwọn dìde ọlọ́wọ́n gbà ṣé dídá yín tó ní ó lè ní gbígbẹ́jẹ̀ yí lọ́rọ̀ rẹ̀ tó bá ti dá yín tẹ́lẹ̀ ẹ ti ní dúpé ẹ ti ní àwòrán lọ́dọ̀ wa káàkiri wá fẹ́ níbẹ̀ ti wà tẹ́lẹ̀ ṣùgbọ́n ayé ń bẹ̀rẹ̀ lẹ́yìn ọmọ òrùkó lè ọmọ òsìlé ọba tó dán yín láàrín sí ọlọ́ni hal ata ala al-insan hinun min ad adam títẹ́lẹ̀ àti ń bẹ tọ́ntí tí lápẹjúwe kéèyàn kó ti máa bí ilé rẹ̀ ti rí ọmọ àwòrán ilé rẹ̀ títí wá jẹlé òun ìjọba wá ní kọ́ ẹ̀gbá 10 million lọ́kọ́ lè rẹ̀ bò mí irú ilé tí ó ń wò lọ abẹ́ ẹkọ́ jẹ́mọ̀ sí yọ́dàmù sí yọ́dàmù kankan ó ti mọ́ ìgbà ilẹ̀ ẹ̀sìn kọ́ òun ní wàhálà kankan tí ó ṣe ọ̀dọ̀ mi exactly yóò ti gbé jáde bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ kò ní ìkọ́sẹ̀ ẹ̀mọ́ tó bá ń tí ọba ìyàwó rẹ̀ mù torí kó ti láwòrán rẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ jẹmáà ọlọ́mà ń bá láàká ìwà sọ̀rọ̀ kálíbà mọ̀ pé gbígbé wa dìde padà ọrọ̀ ọ̀rùn ń pọ̀ tí a bá ti wá mọ̀ ọlọ́run gbé olùdé e padà ìyàn sàtúnṣe séyàn o ìyàn sàtúnṣe séyàn o ìyàn ó se ń tọ́ dáa torí pé tọ́ èyàn lè ẹ̀skẹ́pù rẹ̀ o ọkùnrin aláṣẹ kan wọ́n ní ọ̀sẹ̀lọ́n ọwá ní wọ́n sẹ̀lọ́n débi pé ibi tó wọ́n jẹ́ ọ̀ràn dé tọ́lọ ń bá bẹ́ sí ìyà jẹun tọ́ bá fi ohun sínú ẹ̀rẹ̀ ẹ̀yìn náà wọ́n bọ̀ sí ó rò pé náà bọ̀ọ̀lì ni àbí ní ìyà àti oníyà wọ́n dáràn gan jẹmọ́ àmẹ́jì ká túbá tàbá túbá ẹ̀rì láti rẹ̀gbẹ̀ òfin ayá làáfíà wọ́láàrí ọkẹ̀ yóò ti báyìí torí pé túbá ìrántí ọlọ́run ọlọ́gbàgbọ́ tó bí zikri láyé sápẹ́ inú kúrò pẹ̀lú ìrántí máa fi balẹ̀ agbókọ̀ látọ̀ wá kírun fọ́lọ̀ ọ̀hún ṣe dùá kírun tẹ́lọ̀ tánú ní ó ń kọ́kàn rí ọba ilẹ̀ jẹ́ ní ń gbé ọkọ̀ ọ̀kí tọ́jọ́ pé lè ń fani lọ́nà torí tẹ́lù ọmọ ọba o at any time lògùn lè ráyà mo sì ní sọjọ́ tí ó ṣáyà náà wọ́n ní sọ fún ẹjẹ́ àtúbà o kó mi gbogbo ẹ̀ṣẹ̀ wa kárántí ọjọ́ tí ó kù àwa àti kẹwàá nìkan nínú bí alkiyama ọjọ́ tó ṣe láyá ń fa ìmọ̀lọ́ wà lábàánà dúkìá ò ní wúlò jọna ọmọ ò ní wúlò illa man ata Allaha bi qalbin salim àfẹ́ntọ́ bá mú bẹ́ẹ̀ yọ́ mọ́ kó bí àdádálẹ̀ dídá yọ́ mọ́ kó bí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yọ́ mọ́ kó bí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké náà ó bá ti kàálẹ̀ àwọn irinṣẹ́ tí súnmọ́ lò mú ìyànù kí ni irinṣẹ́ àkọ́kọ́ tí súnmọ́ lò ẹ̀bọ̀ ni ṣíríkù nítòsù kọ́kọ́ máa ń ní àwọn àrùn kọ́kàn ṣẹbọ tó bá ti ṣẹbọ tẹ́ gbogbo tẹ́ ti bàjẹ́ ọlọ́ni wà lọ́kọ́ wọ́síyà ilẹ̀ ìjà wọ́n ilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi kọ́bíkà láìn àṣọ́rọ̀ láyàpàtọ́nà amalòkì wọ́n lọ́tàkù nẹ́nà nílùkọ́sìrì ọlọ́ni àti ránṣẹ́ sí ọ àtàkọ́ wá táájú rẹ̀ wípé tọ́ ọba ilé tẹbọtọ́lọ̀ tọ́ níbi ìjọsìn tọ́ lọ́sùn kan rọ̀ tọ́lọ́fin kápá tọ́lọ́sùn kan mẹ́bí tọ́lọ́fẹ́jì kẹta tọ́lọ́wẹ̀ lọ́sàn gan bí a ti lọ́wẹ̀ lọ́sàn gan ní ìmọ́kọ́lá ní òní lórí bíríjì la hawla wala quwwata illa billah ọ̀sáfẹ́ lágbára àtọ̀sáǹgá àtòrúgán orúgànjọ́ ọlọ́wẹ̀ lórí tààrí wọ́n ní kọsá lọ mú nǹkankan wá rẹ́ bí pò nǹkan pọ̀ fún ọ nǹkan kan tó súnmọ́ ní ẹ̀sìyàn ẹbọ tẹ́yìn bá fi lè rẹ́bọ ìgbàlọ́wọ́ èṣù yọ́kàn pàpá ìlú ti ẹ̀dẹ́ ní pé ẹjẹ́ bọ́ọ̀dọ̀ ẹ̀lòmí pé àbíbákẹ́dé nìkan torí pé ẹbọ lórí gbogbo ẹ̀ṣẹ̀ tí àbá ilé rẹ́bọ tẹ èṣù ti parí tẹ lórí ń tọ̀ ló fi jẹ́ pé máa ké fúnra wa jù ní kí ni ó

ọ̀rẹ́ nìkan tó dìde bí wàsífà kọ́ á ní wàsífà tàbíta ọlọ́àmọ̀pá sí ọ́ orí jẹ́ ọ́ kódà ní orí oṣù máa dùn yóò máa rí àìkún tó dájọ́ tó sí lọ wẹ́pọ̀n kìjú tí ó tùbá ti wá di olè téèyàn téèyàn bá wá gbà yóò máa fi kún yóò máa fi kún títítítí téèyàn ó fi rí síbi kàkọ́kọ́ wẹ́pọ̀n kẹta lẹ́sẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá ní wẹ́pọ̀n kẹta kí ọmọ ti zìná kọ́ máa jálè kọ́ máa lu jìbìtì àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá làwọn eléyìí kọ́ máa gbowó ẹ̀yìn kọ́ máa gbowó èlé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá leléyìí tẹ́gbẹ́ tó bá ṣe ìyà ńlá lọ́lọ́run pèsè ilẹ̀ fún pé yọ jẹ́ kí a máa mutí Hmm? kọmọta púùlù bàbá àjẹ̀bú ọlá ìjẹmá àìtẹ̀lá gbogbo bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì náà níka bẹ́ẹ̀tì golden bẹ́ẹ̀tì níka bẹ́ẹ̀tì náírà bẹ́ẹ̀tì ẹ́ gbogbo ilé ẹ̀tẹ̀ ńlá ni tí mẹ́lẹ̀ ìjọdọ̀ ọlọ́run mọ́ uh, nǹkan láti tẹ́ tó kábọ̀ náà bá náà forí jì sí àmà pé mo ní ọgbọ̀rọ̀ ara rẹ̀ gbà mo ní ọgbọ̀rọ̀ ara rẹ̀ gbà ẹ̀kẹ́ tó wá kan ju bídí àlọ́ afáwà Sufyanu Sauri wọ́n ní àlùbídà átú àhápò ilẹ̀ ṣẹ̀tọ́ ní mínẹ̀ láàfíà inú èsù máa dùn sí bídí àjù ẹ̀tẹ̀ lọ wọ́n ní àti ó ó ní fa iná sọ́ ibà bídí àti láàrín tààbù mi ní ha ó bídíà ìtúbá mi bídíà kìí túbá ṣùgbọ́n lẹ́sẹ̀ onáàmọ́pọ̀ ní dẹ́sẹ̀ ó sì tẹ́ẹ̀ẹ́ kó túbá àánú ọlọ́ǹtẹ́ yányá ló bídíà ní ọtúbá yorùbá ẹ̀kẹ́ ọlọ́pìn àánú ló bídíà ní ọtúbá tó délé lẹ́yìn àwọn àmàmàdá ẹ̀sẹ̀ gbogbo àwọn eléyìí náà àwọn àyẹ́rìn kórí ọmọ mi èyàn wà gbìyànjú kọ́dọ̀lì tọ́ à láti jìnà táwọn ìtẹ̀ yìí tí bá ti lè lágbára mẹ́ ní parọ́ mọ́ gbogbo òrìn tí rìn tí fi parọ́ ìní rìn kọ́bà kan tí ń parọ́ fẹ́ ìrìn tí rìn tí ó jẹ́ pẹ́rọ máa wá blọ́ọ̀kọ́ ara mi máa dìbẹ̀lẹ̀ ìní rìn

ìgbìrọ̀ ọkọ̀ ẹnìkan ò lè rẹ̀rù ẹ̀tẹ́ ẹ̀lò míì mo lè rú kọlọ̀bọ̀ sàánù ọlọ́ọ̀bá ní wàhálẹ̀ rẹ̀ lọ́nà azizun hakim ita allah azizun ọba bíi ọba bíi allah bá tó jẹ́ pé láyé nílò ṣe wọ́n ní àti ọmọ látara ìzà ìzà ìyí ìzà wọ́n túnmà àlgọ́lábà kéèyàn wíìnì kéèyàn borí wọ́n ni láìlẹ̀ ìzà tù wọ́n ni rọ̀súlì yìí wọ́n ni mọ̀mìnì yá ní àlgọ́lábà ọlọ́ọ̀bá lá ọba tí máa borí tí kàfí borí ẹ̀yìn alim hakim ọba ọ̀jọ̀gbọ́n ni níbi àwọn ọ̀rọ̀ rẹ̀ níbi àwọn ìṣe rẹ̀ níbi ìṣẹ̀ríà rẹ̀ níbi agbára rẹ̀ alágbára oní Allah subhanahu wa ta'ala jama'a bọ́nà sí tààlẹ̀ fún àbí ọmọ́hì Ibrahim òlélẹ́ lọ́mọ bọ́nà ọba Allah ọba aziz ọlọ́run bọ́nà ọba Allah ala kulli wa huwa azizun hakim bí lápàá ìtẹ̀síro àti insha Allah tó bá dọ̀dún tí ń bọ̀ tọ́ tọ́lọ̀ bá sì ní kẹ́mi máa bẹ láti tún bẹ ní tòsí ábẹ̀ láti áyà tó tẹ̀lé oní áyà 261 kọ́lọ̀ bá aláàkọ́sọ àjọ ọdún tí ń bọ̀ lọ́wọ́ èyí ká àtàlàyé láti jọ tí rọ́mọdán ti bẹ̀rẹ̀ tó fi dìtẹ̀ tọ́ gbogbo ìta sọ̀tọ̀ dá ń bẹ̀ ìtàmínà lọ ìta awútọ́ dá ọ̀dọ̀ ọlọ́ni ìta sọ tó kù bí ẹ̀ká tó famina famina shaitan ọlọ́nkọ́ ló wí o ìta awú tó kù bí ẹ̀ká tó kì í sọ ọlọ́run ló wí àwaláwíyàn shaitan ló sì wí gbogbo ìta wá sọ̀tọ̀ tọ́ bá tọ́lọ́mú ọlọ́run sọ alẹ́ sàn rẹ lórí ọ àwa tá a farabalẹ̀ gbọ́ náà ọlọ́run sọ alẹ́ alẹ́ sàn rẹ lórí ọ èyí tá a wí tí ọ̀dà ọlọ́run forí jìn wá o èyí tá a mọ̀ọ́mọ̀ sọ ọlọ́run forí jìn wá o èyí tá a tàṣìṣe ọlọ́run forí jìn wá o ìtẹ́yìn náà gbọ́ tí ọ̀tẹ́yìn lọ́rùn náà nǹkan tá a ti sọ tẹ́lá ṣèkìní ọlọ́run orí jàwọn náà lórí ẹ̀

ẹjẹ́ ápìmọ̀ kúnmọ̀ ẹjẹ́ ápì gbàgbọ́ kún gbàgbọ́ láàrin wákàtí kan wọ́n tún á máa ń ra wọn létí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ìnábi wọ́n lẹ́yìn náà ṣe yìí àdéhùn ọlọ́run sì nípa ẹni tọ́ba ṣe tọ́ba ṣe bẹ́ẹ̀ nazalat alayhimu sakina ìfọ̀kànbalẹ̀ ó sọ̀kalẹ̀ fáàrin wọn abiola ọba Allah a ní iyèméjì ọlọ́run bá sọ̀kọ̀ ìfọ̀kànbalẹ̀ fáàrin wa fọkànbalẹ̀ ọlọ́mọdé dị payà lálẹ́ o fọkànbalẹ̀ tí ń bẹ nínú ilé ẹ̀rọ kọ̀ọ̀kan ọlọ́mọdé ojú payà tí ń bẹ ní inú mọ́sálásí wa ọlọ́mọdé ojú àánú ọlọ́run yóò náà ọlọ́mọ wa wa ìgbẹ́jú ọlọ́ǹgbà níbàdà lọ́wọ́ wa ìsúnúsùn àtẹ́rí wa ìsúnúsùn àtẹ́rí wa jọta bùkátà àwọn sẹ́yìn jọ alkiyama ni ọlọ́run àbíọ̀ mẹ́jẹ́ àti tàwátí o mẹ́jẹ́ àti tàwátí o mẹ́jẹ́ tí ò sí ọjà rí wa o ọlọ́dọ̀kan sórí ọlọ́run mẹ́sẹ̀ gbogbo àwọn ìgbìyànjú ọlọ́mẹ́sẹ̀ rí gbé o wọ́n sànà wa àwọn tó gbìyànjú sálàgbẹ̀ ìkàlẹ̀ rẹ̀ ọ̀nà ìjẹ́mẹ́jìbò yìí jama'atu izalatul bid'ah wa iqamati sunnah àwọn náà sponsor ètò yìí kọ́lọ̀bà aláà kó gbà ní ìbádà lọ́wọ́ tí wọ́n náà àwọn náà kún sí torí ti aláàhù ní tàbá níbi láti ti tafsir ẹlùmíọ̀ ni a tẹ́gbà ọ̀sáni àjá yóò bá láàá fi ti àjíṣẹ́ ilẹ̀ àdáwọ̀ ọ̀nà ah, sẹ́wọ̀n àníta bá ní ẹ̀sìn ní káfífẹ́ kámọ̀fífẹ́ ẹgbẹ́ kámọ̀fífẹ́ kí ni o ẹgbẹ́ ẹ bá jẹ́ lẹ́gbẹ́ ẹ tó ń tàkẹ́ nìkan bí wọ́n bèèrè zara jẹ́ òní tí ló a ní pé ọ̀tẹ́ tí ò níbi ó kù sí ṣùgbọ́n kan san ju ìkàlọ̀ abẹ́ẹ̀kọ́ ni àwọn àdọ́mọ́nà yìí wọ́n ò lé pẹ́rú akáàtíwà sílẹ̀

torí ẹ̀ màpẹ́ gbẹ́rẹ́ àwọn ṣe wọ́n sì màpẹ́ gbẹ́rẹ́ láwo nú ó ní awo kákàn ó ní ìyíyà pàtíṣẹ́ǹṣì ó ní wọ́n lè fìwà wọ́n lè fìwà tọ́rọ pé ẹgbẹ́ òun tù lọ́pọ̀ wọ́n jẹ́ kọ́kọ́ torí fáwọn òpònú kan bẹ tí wọ́n ẹ̀mẹ́jọ wọn wá tó délé jẹ̀mọ́ àná tọ́ ọlọ́run gbogbo bí tán dáa sí ọlọ́run gbà ní bàdà lọ gbogbo bí tán kù sí ọlọ́run sàmójúkò fún wọn ọlọ́run sàmójúkò fún wọn ọlọ́run sàmójúkò fún wọn sàmójúkò fẹ́ ní kọ̀ọ̀kan wa náà ìlàlá ìlà ìlàlá ramadan tọdún ìtọ́ kì í tán lẹ́yìn òní ó sì tókù kan ó kéré tán tàbí méjì gbogbo ìtọ́ bá rí ó ọlọ́run jẹ́ àwọn náà ti ọgbà ìjọ àsìkò ń gẹ́gẹ́ adá ń bẹ̀ ọlọ́run

a sì lókè mí lẹ́yìn ọ̀run ọlọ́run a níbò mí ìdáalé sá lọ jọ̀dọ̀ rẹ lọ ọlọ́run má ṣì wá lọ́mọ náà o má ṣì wá lọ́mọ náà o mẹ́jà wọn náà tó wà jẹ́nà o ọlọ́run jáwà jẹ́nà tààrà jáwà jẹ́nà tààrà ọlọ́run yá fi wà láyé tàmójúkò fún wa láyé tàmójúkò fánú sàárè àmójúkò fánú jẹ́ alkèyàmù wọ́n á jẹ́ kí dáadáa wọ́pọ̀ láyé ọlọ́run mẹ́jà tó ṣe o wọ́n ti wá láláì ní ọlọ́run ti wá lọ́lọ́rọ̀ tó bá tí ọlọ́run jẹ́ ọwá yé wa aládókan sọ ọlọ́run torí pọ́rọ̀ dájú sí lọ́wọ́ tọrọ òsì kọ́ wá ní ẹ̀ẹ́n bá tó tó bá káàkì àná tọrọ òsì máa ń wá sọ ọlọ́run kò ní ibi òsì anábì tó máa ní allahumma inni a'udhu bika min al-fakri fa innahu bí tákìl bí sọ́ọ́nà òṣìṣẹ́ nǹkan rí ọ̀ká makọ́lá rí ìtẹ́rẹ̀ ìsì ọ̀dá ọlọ́mọdé àtòsí anábì máa tọrọ ọ̀rọ̀ anábì ni allahumma Ah, ọ̀rọ̀ jọwọ́ lọ ṣùgbọ́n owó mẹ́nu ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀bẹ́ẹ̀kọ́ ọlọ́run ti wá lọ́lọ́rọ̀ ọlọ́run allahumma kfina bi halalik an haramik wa aghnina bi fadlika amma siwak ọlọ́run a bẹ̀ ọ́ tó wa pẹ̀lú halali rẹ̀ ṣọ́ wa níbi haramu rẹ̀ ọlọ́run wá rọ̀ wá lọ́rọ̀ bi kúrò lọ́dọ̀ ẹni tí ò tó kúrò lọ́dọ̀ ẹni tí ò tó wọ a máa kígbe bukata wa lọ bẹ́jà rẹ̀ kó tó bí ọlọ́run gbogbo bá ti ń pè ọ o pàtà bá ti ń tẹ́wọ́ sí ọ àgbàdúrà wa o ọlọ́run dàbí láyà o ṣàánú wa o ọlọ́run ràn wá lọ́wọ́ máa ràn wá lọ́wọ́ kálẹ̀ máa rí bàádà sí fún ọ má jẹ́ kí sọ ọ̀rá inú gbètè ayé wa má jẹ́ ọ̀rá inú gbètè ayé àwọn ẹbí wa má jẹ́ ọ̀rá inú gbètè ayé àwọn olólùfẹ́ wa ọlọ́lá ìlànà gbogbo abá ti ń ríra wa ọlọ́njẹ́ a máa ríra wa ti dúró ti dùnú má jẹ́ àfíbànújẹ́ ríra wa ọlọ́lá haúlẹ̀ wà láàkó wọ́n tẹ́ra ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إننا عبيدك بنو عبيدك بنو إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استعترت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزاننا وذهاب همومنا وغمومنا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلينا وأموالنا اللهم استر عوراتنا وامر روعاتنا اللهم احفظنا من بين يديك ومن خلفك يا حي يا قيوم يا عزيز يا غفار يا رب العالمين اللهم لا تدع ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا طالبا إلا وفقته ولا مسافرا إلا سلمت ورجعت ولا عازما إلا زوجك ولا أقيما إلا أعطيتها ولدا صالحا ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا في الصلاة إلا أن تنال قضائها يا حي يا قيوم يا عزيز يا غفار يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستجيب أصلي لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا شرفه أعيننا اللهم عليك بالنصارى ومن ينصرهم والمنافقين ومن يوافقهم والمشركين ومن يشاركهم اللهم عز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداء الدين وانصر عبادك الموحدين اللهم انصر إخواننا المستضعفين في كل مكان اللهم انصر إخواننا المستضعفين في كل مكان يا أرحم الراحمين يا رب العالمين اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا وأصل أئمتنا وولاة أمورنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين والحقنا بالصالحين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر الله وأتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته